ìmọ̀ ìṣọgbọ́n orí ọ̀rẹ́ o la fi ń rí jẹ̀rìmù ẹ̀yìn èèyàn ni gbogbo àyè kóhun tán lè wà ọpẹ́ ló yẹ wá ọpẹ́ ló yẹ wá o. gbogbo ìgbà tá a bá wà láyé o ọpẹ́ ló yẹ ká máa da òun ẹ̀yìn èèyàn mi gbogbo ipò tó wù kí a wà ọpẹ́ ló yẹ̀rù. ọpẹ́ ló yẹ̀rù ọpẹ́ ló yẹ wá gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò wá. ẹ wo arákùnrin tó jòkóó yìí Emmanuel ló kọ ẹ Emmanuel kí ni sọ̀rọ̀. Emmanuel Alọba. sọ̀rọ̀ sókè. Emmanuel Alọba. Emmanuel Alọba ẹ wo ọkùnrin yìí ó ti wà nípò ẹni tí òun ti ń ṣe bá a bá sọ pé ẹ mọ bíi kí ọpọlọ mọ̀ pé wò fẹ́ sọ jù báwọn lọ kọ́ má bàa tàǹsì ẹ̀ síbòmí ṣùgbọ́n ṣe àná arákùnrin Emmanuel Alọ́ba ó dájọ́ ìgbéyàwó sọ́nà ó ti ṣe iṣẹ́ VIO rí kó tó di pé gbogbo wàhálà àti fìtìnà tì í kó tó di kó dé bá ọjọ́ ìgbéyàwó ó dájọ́ ọjọ́ ìgbéyàwó sọ́nà november sí ló fẹ́ ìgbéyàwó. november sọ̀rọ̀ sókè. eighteen. eighteen ló dá ọjọ́ ìgbéyàwó rẹ̀ sọ́nà ìgbà wo ló yẹ kó o ṣe wedding gangan. march. march kínní. eight. march yẹ kó ṣègbéyàwó òun àti ìyàwó ọmọ olúwo níyàwó rẹ. ọmọ ẹdẹ. ọmọ ẹdẹ níyàwó rẹ ìlú wo ìwọ ń gbé ní èkó ìyàwó rẹ ń gbé lẹ́kọ̀ọ́ ìwọ ń gbé lọ́ṣogbo bó o lo wá ṣe di wípé ọ̀rọ̀ rẹ ò yí ẹ mọ́ kó tó di pé o jára rẹ sí òwe ẹ wẹ́ni yìí ẹ ti mọ wò ó pàápàá àwọn èèyàn tó bá tí wọ́n bá súnmọ́ àgbègbè tàbí tí wọ́n rìn ní àgbègbè láfẹ̀ǹwá ìta ọ̀sìn olómoore ẹ ti tó máa ń wò ọmọdúnrún àbí tẹ̀ ń rí gbogbo nǹkan ọmọkùnrin báwo ló ṣe jẹ́. mi ò mọ mo kàn rí pé mo kàn mi ní òní láfẹ́ wá ni mo kàn bára mi mo kàn bára mi ní ìwò ọmọlúwàbí ní láfẹ́ wá lẹ́yìn tí mo dájọ́ ìjọ wedding tí wọ́n bá fẹ́ gba Ògùn state wọ Èkó mo kàn rí pé mo kàn bára mi ní láfẹ́ wá ní òwò ni. ṣé o máa ń nǹkan ni. ara o. o ò mu nǹkan kan ṣo máa ń gbé ọjà tí wọ́n ń gbé yẹn o gbé rí bóòlù àṣebára ẹni òwò ní láfẹ́ wá o sì ti dájọ́ ọ̀gbéyàwó sọ́nà ǹjẹ́ o lè rántí gbogbo àkókò tí nǹkan yìí ṣẹlẹ̀ ah, ó ti pẹ́ lọ́mí ni rántí. o ò lè rántí ìyanu wo ló wá ṣẹlẹ̀ lánàá. nǹkan rí pé ara mi kàn dìde dédé ya máa kojú mi ojú mi dédé là ojú rẹ dédé là lánàá ha ojú ẹ dédé dà ní àná gbogbo àwọn ọmọ ní torí àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n níṣẹ́ ló máa ń jẹ ẹ̀ṣẹ́ pé kiri kọ̀kọ̀kọ̀ wàá fẹ́lòmíì nígi lórí wàá ṣe gbogbo ẹ̀ ìhòòhò báyìí ọmọlúàbí ló máa ń rìn káàkiri ṣùgbọ́n ojú rẹ dédé là àwọn èèyàn rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí nǹkan tọ́lọ́run dá sí wa tá a fi ń ronú wípé kò ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n nìsín kọ́ Emmanuel alọ́ba ọmọ ìlú wo ni ẹ. ọmọ ẹrẹ ìjẹ̀ṣà. ẹrẹ ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè. ọmọ ẹrẹ ọmọ ẹrẹ ìjẹ̀ṣà ṣára rẹ ti yá báyìí. bẹ́ẹ̀ni sá ara ti yá. ara ẹ ti yá. bẹ́ẹ̀ni ara ti yá. ìlú wo ló sọ pé ìyàwó rẹ ń gbé. èkó. èkó níbo. ní mòwe. ní mòwe ìwọ ń kọ́. òṣogbo. òṣogbo iṣẹ́ òní ìyàwó rẹ ń ṣe. ó ń ṣiṣẹ́ tíṣà nílùú mòwe abẹ́ẹ̀kọ́ ẹ bá bá ń wojú Emmanuel alọ́ba bàbá àtìyá rẹ ńkọ́. wọ́n ti kú. wọ́n ti kú mélòó ni yín nínú ọmọ bàbá àtìyá. bíi mẹ́rin. bíi mẹ́rin olóòṣìṣẹ́ fíàwò rí ní abẹ́òkúta ń bí nígbà wo ló wà nù ṣe fíàwò. twenty sixteen yẹn. twenty sixteen ó tó gbà ó tó fi ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n gbogbo twenty sixteen yẹn wà nù ṣe fíàwò ṣé o lè rántí orúkọ ọ̀gá yín gbà náà. Mr. Said, Mr. Saheed ẹ ẹ lára àwọn ọ̀gá yín kan ó mọ ọ̀gá yín kan Taofik Babalọlá ó ah, mọ̀ wọ́n àwọn ni kọ̀mándà fún gbogbo South West báyìí nìsín ṣùgbọ́n ó mọ̀ wọ́n tó bá rójú ẹ̀ wọ́n lè sọ pé lára ọmọ wa rèé tó ṣiṣẹ́ pẹ̀lú wọn bó o ló wá ṣe jẹ́ tó yẹ pé e, e, òun pètè pèrò láti ṣe ọjọ́ ayẹyẹ ìgbéyàwó nìkan yìí ṣẹlẹ̀ kí ló lè rò kó ṣẹlẹ̀ kò yé mi náà. sọ̀rọ̀. bí a ò fà ní torí kò yé mi rárá ngọ̀ ilé bára mi ní òní láfẹnwá nídẹ̀ nídẹ̀ ṣe máa gba láfẹnwá mi ṣe máa gba lọ sí èkó mi ṣe máa lọ sílẹ̀ kò lè surprise mi. sọ̀rọ̀ ń bọ̀dọ̀ ń lọ lọ́jọ́ náà sọ̀rọ̀ èkó ni mo ní. láti bo sọ̀rọ̀. láti àti ọ̀ṣun mo ti lọ sí èkó wọ́n á gbé mọ́tò ní Òṣogbo wá sí Ìbàdàn láti Ìbàdàn mo wọ Abẹ́òkúta Abẹ́òkúta ni mo dé tí ó ti bẹ̀rẹ̀. kí ló bẹ̀rẹ̀. mo gbé mo sọ̀rọ̀ ní mo sọ̀rọ̀ ní òwò. ìwọ gan ọmọ àwọn èèyàn ló sọ fún un pé ó bára rẹ pé ìhòhò ló wà o abọ́mọ́gbọ́gbà tó wà ní òwò. ara ara. Hmm. ó dáa jẹ́ àṣẹ báyìí àwọn ẹ̀gbọ́n rẹ wò ló wà nílùú yìí àbọ̀ ìjọ lẹ́nìkan kan mi ò fẹ́ dákọ ẹnìkan o ṣo lẹ́gbọ́n kan nítòsí ń bí àbí àbúrò àbí mọ̀lẹ́bí. ó yá. ní Ifọ̀. sọ̀rọ̀. ní Ifọ̀. nítorí ó máa wòrè. ní Ifọ̀. kí ló ṣẹlẹ̀ ń fọ̀. mo ní ẹ̀gbọ́n bẹ̀. iṣẹ́ ò lẹ́gbọ́n rẹ̀ yìí ṣe. ó ń ta oúnjẹ ní sáìdì pákòtò yẹn. ó ń ta oúnjẹ ní sáìdì pákòtò. ìwọ àtẹ̀gbọ́n rẹ̀ yìí ipò olówàsí. Si àbúrò ẹ̀ gan-an ni mi. àbúrò ẹ̀ gangan ni ẹ́ òun ló pè láǹtí sídílẹ̀ kan àbí kí ló ti pókọ ẹ̀ kí ló ti porúkọ rẹ̀. àǹtí ṣíjú. ẹ́ àǹtí ṣíjú. o ṣíjú tó orúkọ yẹn dá. àǹtí ṣíjú. àǹtí ṣíjú a ti ń pe àǹtí rẹ yìí láti àná bá a bá ti pàǹtí rẹ yóò kọ̀ ló fóònù pani yóò kọ̀ ló fóònù pani ṣé àárín ìwọ àtàǹtí rẹ yóò kú régé ni àbí kí ló lè ṣẹlẹ̀. àti wọn àjọ a ní slight misunderstanding àárín Ògúnrégé. kó tó di pé. ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. kó tó di pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. àdúgbò wo la kí ni bá ń júwe àǹtí rẹ̀ dáadáa júwe ibi tó wà ibi tó ń gbé iṣẹ́ tó ń ṣe sọ̀rọ̀. sáàdì ifọ̀ ló ń gbé sáàdì ifọ̀ yẹn ní ọ̀nà ṣojú olú yẹn ibẹ̀ ló ń gbé ló ń ṣe ní pápákọ̀tò ló ti ṣiṣẹ́ so ó jẹ́ ẹ̀kọ́ tó ó ga díẹ̀ so ó pa díẹ̀ kọ̀ṣẹ́ secretariat lọ́kọ̀ ẹ̀ wà secretariat lọ́kọ̀ ẹ̀ wà tó ti ṣiṣẹ́. secretariat ti bo gẹ́gẹ́ bí kí ni iṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe ní secretariat. ó kọ́ lára àwọn administrative dọ̀nà náà rẹ̀ wà. Hmm. kí wàá ló dé tó kí lo rò pé lè ṣẹlẹ̀ tá a fi ń pẹ̀gbọ́n rẹ̀ tí ò fi dáa ló. ah mi ò mọ̀ kò yí mi o èmi ara. sára rẹ ti já báyìí. bẹ́ẹ̀ni sá àmì ti já. ó dáa ìyàwó rẹ tẹ wá jọ dájọ́ ìgbéyàwó sọ́nà tẹ jọ dájọ́ ìgbéyàwó sọ́nà ìwọ àti ìyàwó ẹ ṣé ìyàwó rẹ mọbi tó wà báyìí. kò mọ̀ sọ̀rọ̀ sókè. kò mọ̀ sà torí fóònù mi hmm? láptọ̀pù mi báàgì mi àwọn òwe tó àwọn òwe mi gbogbo ìgbé ti lọ mi rí ẹni tì mọ́ mi rí ẹni tì rárá mọ́ mi rí ẹni tì tó mi lè rí communicate kò rí mi pè tòmí náà ò rí pè tò kò mọ̀ rárá kí wàá ní tó wàá ń fẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà àti gbogbo ọmọ àgbáyé báyìí. Ah, kí wọ́n tẹ kí wọ́n assist mi. láti rí àwọn mọ̀lẹ́bí rẹ àbí bẹ́ẹ̀ kọ́ níbo làwọn mọ̀lẹ́bí rẹ wà júwe àdúgbò tí wọ́n wà lẹ́ẹ̀kan sí. sáìdì pẹ̀lẹ́. sáìdì ifọ̀ yẹn ni wọ́n wà. ìyá rẹ àti bàbá rẹ ń kó buná gbé wọ́n ti late ṣùgbọ́n àǹtí rẹ̀ ṣíjú adé bó lòún gbé. Ifọ̀ Ifọ̀. ṣé yẹn ti bọ́ ṣé yẹn ti bọ́ lọ́wọ́ mi báyìí ṣé yẹn ti bọ́ lọ́wọ́ mi lè ṣẹ́ mọ́ káwọn já àjọ kan dákun kí wọ́n lè assist mi kí n bẹ̀rẹ̀ business. n ò tiẹ̀ tí ilé ọ̀rọ̀ yẹn kọ́ ló kọ́ kọ̀ báyìí. ṣó ti gbọ́ ọ̀rọ̀ business kọ́ ni ohun tó kọ̀ báyìí o ọ̀rọ̀ báwọn mọ̀lẹ́bí rẹ ṣe máa kọ́kọ́ rí ẹ tán máa mú ìyàwó rẹ tẹ́ dájọ́ ìgbéyàwó sọ́nà báwọn náà ṣe fẹ́ rí ẹ ohun tó kọ́ kàn nù mọ̀wé mọ̀wé ló wà. ọmọ ìlú wo nìyàwó ẹ. ọmọ sàdédé. sọ̀rọ̀. ọmọ ẹdẹ ẹdẹ. ẹdẹ ṣé oṣù ọ̀para rẹ ti yá báyìí. bẹ́ẹ̀ni sà. oṣù ọ̀. bẹ́ẹ̀ni sà. ọ̀dà gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò wá Fásunlé Mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pátánù gbọdọ̀ gbédè nínú ọgbà àwọn OPC Adésọpé kakọs ibẹ̀ la gbé wà báyìí alága wa tí wọ́n jẹ́ alága abita gbé wà yìí Big Daddy Baba, ẹ bá ń kí àwọn tó ń wò wá tó ń gbọ́ wá nílé. ọmọ Oòduà ni mí ọmọ bí Oòduà ni mí ní alẹ́ àná lakan rí tí a wà ní secretariat wa ń bí orúkọ tèmi ni comrade Jamiu Mutairu aka Big Daddy tí gbogbo yẹn mọ̀ sí white lálẹ́ àná lakan rí tí ọkọ̀ dédé tí wọ́n kàn dédé gbé èèyàn kan dé ta ní kí ló ń ṣe wọ́n ní. Ni ó dà pé ó ń ṣe gọ́gọ́gọ́ but létàrọ àwọn èèyàn ń wo pé ó dà pé ara ẹ̀ ti wà òkè òṣèbáṣàwo but a wò pé ọmọ Yorùbá ni làánà fi gbà síbi la jókòó tì but gbogbo gbìyànjú wa kó tó di pé ọ̀gá wa máa dé pé kí sẹ́nitọ̀ tó lè wá wò ọmọ ayé tí kò gbọdọ̀ pa pé kán tó dé kán lè wá wò àwa náà gbìyànjú títí wa látara a gbogbo ohun tí ọlọ́run lè ṣe fún wa tó lè fi gbìyànjú lọ́tún lọ́sì. torí ẹjọ́ yé mi pé ńgbà tó débi lánàá ara rẹ̀ ò balẹ̀ báyìí. ara rẹ̀ ò balẹ̀ rárá rárá ó ń ṣe wọ̀nranwọ̀n ó yí kiri lẹ́lẹ́ ni bọ̀tí gbogbo ìgbìyànjú wa tí àwa náà ṣe lọ́tún lọ́sì tí ọlọ́run dẹ̀ fún wa ṣe ara ẹ̀ balẹ̀ láti ibẹ̀ yẹn ló ti ń pariwo ẹ bá ń wá ẹ̀gbọ́n ẹ bá ń wá ẹ̀gbọ́n ẹ bá ń sọ fún pé ẹ bá ń wá ìyàwó à ń sọ pé kó fọkàn balẹ̀ jẹ́ kí ọmọ ayé dé tọ́mọ ayé bá dé gbogbo everything á ṣẹ́tù. ẹ ṣeun speaker ọ̀gá wa tí wọ́n jẹ́ nípa rábánsọ̀ ń pa OPC gbogbo ìpínlẹ̀ Ògùn lẹ́yìn gọ́fúnà igbákejì rèé o ọ̀túnba ọmọ Oòduà ni mí tọkàntọkàn ọmọ bíbí Oòduà ni mí orúkọ mi ni comrade Ọ̀túnbádé Abíọ́lá tí mo jẹ́ Ògùn state speaker mo kí ọ̀gá wa Fásilé Mákindé Ọlọ́run á bá wa lọ́rẹ̀ mi wọn gbogbo tí wọ́n ń ṣe fún wa nípínlẹ̀ Ògùn a ní fi wọ́n ṣàwátì o ẹ̀ lágbára ọlọ́run ọba wọ́n ti wá ń ṣe ó ti ń dà àìníṣẹ́ mọ́ kò ní dá o kò ní tọ́ sí wọn ẹ ní alẹ́ àná ní nǹkan bí aago mọ́kànlá ni mo rí kọ́ọ̀lù chairman Abẹ́òkúta south local government hmm. ló pè mí àti speaker Ogun state wípé ọmọ ẹnìkan wá sí Abẹ́òkúta south local government. pé lọ́dọ̀ yín bí náà ń gbé ẹni yẹn bọ̀ o. náà ń gbé ẹni yẹn bọ̀ mo lè dá wọn lóhùn pé tó bá máa di aago méje ní àárọ̀ yìí máa wá bá wọn sùmọ́ àbí ẹni wọ́n lè rè pé ẹni yẹn kí ló ń ṣe wọ́n lára ẹni yẹn kò lélẹ̀ ó ń ṣe wọ́n ran mọ̀ràn pariwo balẹ̀ ara òkè gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwàdé gbà OPC reformed lábẹ́ adé sọ pé Oòduà iṣẹ́ tá a gbà ní wípé ẹni tó kù díẹ̀ káàtó fún ká súnmọ́ àwọn àgbààgbà ohun tó bá yẹ kí a ṣe kí ni ká ṣe àbíbalẹ̀ lágbára ọlọ́run ọba so ìdí nìyẹn tí a fi súnmọ́ ẹni yẹn tí a fi ṣègbìyànjú fún wa ọlọ́run ọba lójú ènìyàn abára fún yàrá fíà ó wá sọ kókó ọ̀rọ̀ nígbà tí ara ẹ̀ balẹ̀ tán ó ní àwọn fámílì òun ká bóun pè wọ́n ó ní ìyàwó òun ká pè é ó lóun dájọ́ wedding sí ojú ọ̀nà bẹ̀t kò yé òun mọ́ nǹkan yìí ṣe rí. ìgbà tí nǹkan yẹn ta kókó la pe ọ̀gá ọ̀gá travel ọ̀gá ọ̀pára àdìwá bá wa ní abẹ́òkúta south local government ni ọmọ Oòduà ni mí ibi tí mo rí mọ nìyẹn. ẹ ṣeun ọpẹ́ ní fọlọ́wọ́n bá aláwòyàn bíi tí wọ́n sì pọ̀ dáadáa lára àwọn ọmọ ẹgbẹ́ OPC Adé sọ pé wọ́n pọ̀ níbi tá a gbé wà yìí mélòó la fẹ́ kà lẹ́yìn àdépèlé ṣùgbọ́n gbogbo ẹ rí i pé ọjọ́ tá a ti fàwọn èèbó jẹun kò fọmọ wa lọ́wọ́ rí ẹ dákun ẹ wojú arákùnrin yìí ó lọ́mọ ẹrẹ eh, ẹrẹ Ìjẹ̀ṣà ni òun o lágbọlé òun lẹrẹ Ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè agbolé ìdádó ní ẹrẹ Ìjẹ̀ṣà ẹ wojú ẹ dáadáa o arákùnrin yìí ó ní oríire ò pé ẹ bá jà sọ pé wèrè ṣùgbọ́n gbogbo ògo tọlọ́run ni ara rẹ̀ ti yá báyìí ẹ̀yin tí a bá jẹ́ fámìlì àǹtí sídí àǹtí síjú àǹtí síjú àpèyín fún nǹkan kan o mo ti pèyín lónìí a sì ní pé ẹ ṣe nǹkan kan àbúrò yín rèé o ifọ̀ ni àǹtí síjú gbé tó gbé ti ń ta oúnjẹ àǹtí ṣèjọba àwọn OPC adésọpé kakos oh, ibẹ̀ ló gbé wà ní ọgbẹ̀ lábẹ́òkúta àǹtí ṣíjú ẹ dákun ṣíjú akínsànyàmí yọjú sí wa pé nọ́mbà yìí ẹ rí nọ́mbà tẹ́ fẹ́ pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí ẹ dákun ẹ yọjú sí wa kẹ́ bá mú ọmọ yín kẹ́ bá má búrò yín ara rẹ̀ ti yá ààbò tó dẹ̀ gbópọn ó wà lórí ẹ dákun ẹ tètè wá bó bẹ́ẹ̀ ò bá ti wá mú láàrin twenty four hours ó pẹ́ tán ní ọ̀la sọjọ́ sunday ọ̀la yìí tiẹ̀ ní ẹni bá mọ adé akínsàyà tó ń tó ń jẹ ní pákòtò tẹ́lẹ̀ bá a sọ fún ẹ wá má burú yìí èmi tó bá dẹ̀ ń bóyá lọ́ọ́ hand over ìfọlọ́pàá ṣùgbọ́n láàrin àkókò yìí tá a sọ̀rọ̀ yìí ẹ máa bá ń wo déètì ẹ àsìkò yìí títí di irú sí àgọ́ ọlọ́pàá mákindé fásilé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárò gbọdọ̀ gbére lórí kápá apá ò kápá bá a bá dòrì kó ṣe apá ò lè kó ṣe lórí kákànga kànga ò ṣe bínú kó ṣe ọlọ́pàá tí òwò ṣọ ti mú ni ẹ máa bá wa ṣíà ẹ kí wọ́n lè wá mú arákùnrin yìí ṣé o lè dìde dúró o lè dìde dúró ibi tó kù sínú àbí ẹ ń gbà gbogbo rẹ̀ kúrò lára rẹ̀ ibi tó kù sí nìyẹn o ibi tó kù sí rẹ̀ o kò lè dìde dúró ẹ dákun torí Ọlọ́run ọba ẹ wá bá wa mú o ṣíjú adé akínsànyà ní pákó tó ń fọ̀ á tuntun yín pẹ̀ lórí rédíò bẹ́ẹ̀ ò bá tètè á wàá júwe àdírẹ́sì yín gangan àti ilé tẹ́ gbé àti pé arábìnrin yìí ní ẹ̀ẹ̀mejìlá bó bá ti gbọ́ pé lórí ọ̀rọ̀ àbúrò òun yóò kàn ti ẹni tó bá ti gbọ́ lórí ọ̀rọ̀ àbúrò òun yóò kàn ti ẹni ohun tó ń ṣẹlẹ̀ kò yé àwa o bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun Oòduà ni mí. Adé sọ pé. Oòduà.